إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدعوكم الله الله سبحانه وتعالى ترى صلاة محمد صلى الله عليه وسلم kí ọlọ́run ọlọ ọlọ́run tí mo bẹ pẹ̀lú àwọn sọ̀hábà ń ṣí ọlọ́run àwọn ará ilé ń ṣí ọlọ́run ọba kó máa bẹ pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan wa lọ́kùnrin wa àti lóbìnrin alájẹ́ kan ṣoṣo ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. a máa tẹ̀síwájú lórí ẹgbẹ́ ẹ̀wò tafsiru suratu Shuara. látòrí àyà one zero oh أعوذ بالله من الشيطان الرجيم كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين فاتقوا الله وأطيعون قالوا أنؤمن لك واتبعك الأبذلون قال وما علمي بما كانوا يعملون إن حسابهم على ربي لو تشعرون وما أنا بطارد المؤمنين إن أنا إلا نذير مبين قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين قال رب إن قومي كذبون فافتح بيني وبينهم فتحا ونجني ونجني ومن معي من المؤمنين فأنجيناه ومن معه في الفلك المشهود ثم أغرقنا بعد بعد الباقين إن في ذلك لآيات وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم ليبتي الله الله سبحانه وتعالى tí ó ń kò wá sí àkíyèsí láti mú ẹ̀kọ́ àti òye nínú ìtàn anábìwá Musa alayhi salatu wa salam tó tún fún wa ní ìtàn anábìwa ibrahim alayhi salatu wa salam fáǹfààní àwa tá à ń bẹ láyé àwa láàyè ká lè bá akẹ́kọ̀ọ́ látara àwọn ẹni tí wọn ò sí láyé máa torí nínú àǹfààní ìtàn òun náà fi àwọn tá à ń bẹ fi àwọn tí ò sí láyé ká wọn ṣe jígí ní ìta máa ń pè ní mírọ̀ bàbá náà ti mọ tá a kù sí ní tó ṣe àwọn ẹni ibi nínú wọn tó kàn wọn nínú ìjì òfin nìkan wà bẹ́ẹ̀ ni orí ọlọ́run ìkẹ́ ọlọ́run tó kàn àwọn ẹni rẹ nínú wọn àwa náà lè lórí kókó fún máa ń fún wa ní àìtàn àwọn ànábì rẹ̀ tó ọlọ́run tó wá fẹ́ fún wa ní ìtàn anábì wa Nuhu alayhi salatu wassalam olúwa wa ní kadzabat qawmu Nuhin al-mursalin ọlọ́run ní ẹ̀ tún gbọ́ àwọn ìjọ Nuhu anábì wa Nuhu alayhi salatu wassalam gbogbo wa náà lámà wọ́n wà awwalu ar òun ní àkọ́kọ́ àwọn tá a máa ń lo gbólóhùn rọ̀ṣúlù fún un àkọ́kọ́ rúṣúlù òun ni nóhù alayhi salatu wa salam rọ̀ṣúlù kan kò síwájú rẹ̀ nínú àwọn ọmọ nìyàn nínú àwọn àyànfẹ́ ọlọ́run gbogbo àwọn tó wá síwájú ànábì wa nóhù alayhi salatu wa salam al-anbiya àwọn ànábì ni wọ́n àwọn ẹni ire ni wọ́n àwọn onígbàgbọ́ òdodo ni wọ́n. kò sí Rasulullah nínú wọn eléyìí túmọ̀ sí pé àwọn tí a ń pè ní ẹnbíyà bí àwọn èèyàn jíṣẹ́ àbọ́lọ́hún ìran wọn ríran tọ́lọ́hún wọn ìjíṣẹ́ tí wọ́n jíṣẹ́ náà náà fi ń jẹ́ àlìáńbìyà hù àmọ́ ń pè wọ́n ní àwọn ànábì àmọ́ lẹ́yìn òsùn wọn di Rasulu Rasulullah kí ni ìyàtọ̀ tó ń bẹ́ẹ̀. láàrin ìjẹ́ ànábì àti ìjẹ́ rọ̀ṣúlù àwọn onímọ̀ wọ́n ní àwọn àlàyé tó pọ̀ débi wípé bí a máa ń wo àwọn tíra tẹ̀síìrì ní èyí máa rí tó ń bẹ nínú àwọn àfáà gan tí wọ́n ní kò fẹ́ síyàtọ̀ láàrin Rasulullah àti Nabiyullah àwọn mi ò sọ bẹ́ẹ̀ àárín nínú wọn gan tí wọ́n sọ wípé tọ́ Rabiyullah ọlọ́run ránṣẹ́ sí i àmọ́ ọlọ́run ni ó jíṣẹ́ ọlọ́run ní tó kéde ọlọ́run ránṣẹ́ nìkan kan ọlọ́run kan gbé dìde gẹ́gẹ́ bí ẹni tọ́lọ́run ó bá sọ̀rọ̀ tí ó sì gbọ́rọ̀ ọlọ́run tọ́lọ́run ó ránṣẹ́ sí tí ó sì rí ìránṣẹ́ ọlọ́run àmọ́ ò pa á láṣẹ láti máa kéde ní tó fi lé e lọ́wọ́ pẹ́lòmíì. wọn ní rọ̀ṣúlù rọ̀ṣúlù lọ òun lẹni tọ́nà ránṣẹ́ sí tọ́nà sí paláṣẹ láti lè múṣẹ́ náà dógóńgó sọ́dọ̀ ẹlòmíì gbogbo àwọn eléyìí tá a ti tì síwájú yìí àrínà àwọn onímọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ kìí fi ọ̀rọ̀ tó wà mọ̀há pọ́kù tó wà mọ̀dá pọ́kù kìí fi ọ̀rọ̀ tó rinlẹ̀ ọ̀rọ̀ tó rinlẹ̀ òun náà ni pé àti nabiyullah àti rasulullah ìkíníkejì wọn náà náà ni wọn mọ jíṣẹ́ ìkíníkejì wọn òun ọlọ́mọ bá ránṣẹ́ sí ìkíníkejì wọn náà ni wọ́n sì jíṣẹ́ ńtọ́lọ́n fi rán wọn. nàbíyú from al-imba sọ fún ọlọ́run bá sọ̀rọ̀ ọlọ́run rán jìbìrì lù sí rọ̀ṣúlù láti di arsala rìsálà rìsálà òun ni ìránṣẹ́ sọ̀rọ̀ pé kìíní kejì wọn náà ni wọ́n gba ìró wọ́n gba ọ̀rọ̀ wọ́n gba òfin lọ́dọ̀ ọlọ́ tọ́ ìkíní kejì wọn náà sì ni wọ́n sì jíṣẹ́ àwọn tó ṣe ìyàtọ̀ láàrin nàbíyùlọ àti rọ̀ṣúlùlọ òun ni pé nàbíyùlọ. òun tiẹ̀ ọlọ́mọ ẹran tí àwọn tí wọ́n ń ṣe kèfèrí tí wọ́n ṣe mùṣírìkí ọlọ́mọ ẹran sáwọn mùsùlùmí ìmọ̀ wọn sáwọn onígbàgbọ́ òdodo láti máa ta wọ́n lólobó láti máa ta wọ́n jí yóò mọ̀ nà wọn ẹ̀tún lọ sọ fún wọn eléyìí jàmá mùsùlùmí àmọ́ Rasulullah ọlọ́mọ rán Rasulullah sí àwọn kèfèrí ni àwọn aláìnígbàgbọ́ pàápàá jùlọ àwọn tó dá sí wípé ọlọ́run ò tí ìránlẹ́bí kankan síwájú wọn rí àwọn kèfèrí àwọn mùṣírìkí lọ́nà máa ń rán Rasulu sí i sọ̀rọ̀ àná ò ti máa yẹtọ̀ láàrin méjèèjì báyìí torí ẹ̀ anabi wa adam alayhi salatu wa salam òun lè yàn àkọ́kọ́ òdìdí ńdọ́lọ́wọ́n bá ná sóhun òun gangan ní nabiyullah awwal al-anbiya òun ni adam alayhi salatu wa salam tọ́ lẹ́yìn rẹ̀ àwọn ànábì àwọn ànábì àwọn ànábì àwọn ànábì torí ẹ̀ kò sí ìwà ìṣẹ́bọsọ́lọ́run ìbọ́lọ́run orogún ìsìn nǹkan míì lẹ́yìn ọlọ́run kò sí ní àti àsìkò anábìwá ádámù alayhi salatu wa salam tó fi dórí àsìkò anábìwá nóhù gbogbo àwọn tó lọ́wọ́ bá rán nígbà yẹn nìyí kí ni wọ́n al-anbiya al-anbiya ni lẹ́tùmọ̀rí nabiyuna adam lẹ́tùmọ̀rí nabiyuna idris bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn anábì ọlọ́run tí wọ́n ṣíwájú anábìwá nóhù alayhi salatu wa ṣùgbọ́n nàbí wa nuhu aleyhi salatu wa salam òun ni àkọ́kọ́ tọ́lọ́wọ́n ó ràn sí àwọn abọ́gi bọ̀pẹ̀ àwọn tó ń pera wọn lóníṣẹ̀ṣe ẹni ọlọ́run kọ́kọ́ rántí wọn kó pè wọn kúrò níbi ìlànà yìí bọ́ síbi ìlànà ìṣe ọlọ́run lọ́kan ṣoṣo la ilaha illallah òun náà ni nuhu torí pé síwájú àwọn ìjọ rẹ̀ kò síjọ kan lórí gun mẹ́rẹ̀ẹ́rin ayé tó gbégi lẹ̀ tó ń sìn tó ń sin omi tó ń sin èèyàn tó ń bọ gígbọpẹ tó ń bọ òkúta tó ń bọ nǹkan míì àbí tó ṣàǹfò tó sin nǹkan míì lẹ́yìn ọlọ́run kò sí. ẹni àkọ́kọ́ àbí ìran àkọ́kọ́ tí ó kọ́kọ́ sọ pé káwọn máa sin eré òun náà ní ìjọ lọ́sùn látòrí ìjọ gbogbo táwọn aráàlú kọ̀ọ̀kan náà wá mú àwọn èèyàn nílùú wọn táwọn náà ń bá lò gẹ́gẹ́ bí ìjọ nóhù àkọ́kọ́ báwọn náà ti bá àwọn èèyàn tí wọ́n náà lò tí wọ́n sọ wọ́n dóṣà olódélẹ̀ yorùbá náà eré ṣàngó eré ògún à ń bọ orin à ń bọ òkúta à ń bọ omi nítorí òun náà ló ṣèdí àdọ̀ wa bó ṣe sàn so èyí tí wọ́n pè ní ìṣẹ̀ṣe àbí tí wọ́n pè ní ẹ̀sìn àbáláyé àtàsùkò anábì wa nuhu alayhi salatu wa salam ló bẹ̀rẹ̀ kò sí rẹ́kọ́ọ̀dù fún rárá nínú ìtàn síwájú anábì wa nuhu alayhi salatu wa salam lórí gbogbo àwọn tí wọ́n ń bẹ tí wọ́n lógbà tí wọ́n ṣẹ̀ ní kí nuhu tó dé látòrí àsìkò ádámù alayhi salatu wa salam dàsìkò nuhu gbogbo wọn kò lóhùn mùsùlùmọ́n mọ̀mìnón mọ̀tẹ́kùn mùsùlùmí ni wọn olùpáyà ni wọn àmọ́ lọ́wọ́ máa rán ànábì sáwọn náà láti máa ta wọ́n lógóńgó láti máa ta wọ́n jí ẹ má gbàgbé lẹ́yìn o ẹ ti fẹ́ kọjá àlà o àti tó fẹ́ wọlé o bíi ìmọ̀ jàǹbá bíi ìmọ̀ mọ́ọ̀kọ́ ní bíi ìmọ̀ parọ́ bíi ìmọ̀ parẹ́ ẹni ìmọ̀ gbẹ̀mí ara ẹni láwọn wà bẹ́ẹ̀ tí kì í ṣe ṣírùkù bẹ́ẹ̀ ni kì í ṣe kúfùrù ṣé bí àsìkò tí wọ́n pè ní àṣírò alkufuru tó ti bẹ̀rẹ̀ òun àsìkò àrẹ́bí wa Nuhu alayhi salatu wa salam òun Abdullahi bin Abbas radiyallahu ta'ala ṣíwájú eléyìí náà al-Qur'an al-Karim ọlọ́ni kana an-nasu ummatan wahida kana an-nasu ummatan wahida ìtumọ̀ ni pé an-nasu ala wahida gbogbo ìran ọmọ ènìyàn pátá wọ́n bẹ lórí ẹ̀sìn kan kí ni ẹ̀sìn náà òun náà ni ẹ̀sìn la ilaha illallah bàbá sọlọ́ọ̀hù mubashirin wa mundirin lẹ́yìn wá gbẹ́ni ọlọ́run á gbé àwọn mubashirin àwọn ànábì dìde àwọn òjíṣẹ́ dìde tó máa kéde ṣàlàyé fáwọn èèyàn tí wọ́n tara ẹ̀wà jẹ́ náà kán sì máa kéde ṣàlàyé fún wọn tí wọ́n lè tara ẹ̀wọ́ náà tí wọ́n fi jìnnà sí i. وإن عبد الله بن عباس رضي الله تعالى عنهما في لي بين آدم والنوح بين آدم والنوح láàrin ìgbà tí ànábì ádámà tó lò gbàtọ́lọ́wọ́n ọba ti dá tó lò lẹ́yẹ àti àsìkò ànábì wa núhù láàrin ìgbà àsìkò àwọn ànábì ọlọ́run méjèèjì yìí ó ní asharatu qurun ọgọ́rùn-ún ọdún mẹ́wàá ló ń bẹ láàrin wọn one thousand years ẹgbẹ̀rún ọdún kan ló ń bẹ láàrin ádámà àti nuhu olùkúlùhùn ala tawhid olùhùn ala tawhid gbogbo àwọn tó ṣẹ̀mí ní ọgọ́rùn-ún ọdún mẹ́wàá yìí wọn ò mọ kankan ju la ilaha illallah wọn bẹ lórí tawhid ni ìfi ọlọ́run bá ṣoṣo àwọn ò máa ìforíbalẹ̀ fún nǹkan mìíràn àwọn ọmọ ìpè nǹkan míì lẹ́yìn ọlọ́run kò sí rárá lọ́yìn one thousand years yẹn nìyí ṣùgbọ́n àsìkò anábì nuhu aleyhi salatu wa salam kí ló sì bí lásìkò nuhu náà kì í tún sí pé àwọn èèyàn náà tàn jókòó wọ́n kà bẹ̀rẹ̀ sí ní bọ́ọ̀dù wọn ń bọ̀ pé rárá ntóbi kọ́ọ̀n ntóbi ni wípé nínú ìjọ nuhu àwọn èèyàn márùn kan bẹ ẹni rẹ ni wọn nínú wọn ni yẹgúùs nínú wọn ni nasr nínú wọn ni yàrá àwọn márààrún yìí ẹni rè ni wọ́n mùsùlùmí ni wọ́n wọn ò mẹ̀sìn mí ju ìsìláàmù lọ wọn ò jogún bá nǹkan kan mí ìdí la ilaha illallahu lọ kódà nínú ìlú wọn gbajúmọ̀ dáadáa pẹ̀lú ẹ̀sìn ọlọ́run àti ìwà dáadáa àmọ́ gbà tí àwọn ẹni wọ̀nyí tí wọ́n ò sí mọ́ tí wọ́n kú àwọn èèyàn tí wọ́n fi sáyé àwọn wò pé áá ah, ah, kò bá dáa ká máa fi ká máa rántí wọn àwọn ọ̀fàǹgbà wọn kò yẹ kájẹ́ kan lọ bá wọn àwọn wa mọ èrè tí dèédé bi ààyè tí àwọn èèyàn mára àwọn èèyàn ti máa ń jókòó wọn mọ èrè wọn síbẹ̀ nǹkan sì mọ èrè fún wọn mọ èrè yìí láti sìn wọn wọn mọ èrè àwọn mára àrùn láti pè wọn wọn mọ èrè àwọn mára àrùn láti máa gbé bùkátà wọn tọ̀ wọn lọ rárá wọn mọ fún just remembrance náà ni mẹ́mò ni wọn mọ fún wọn mọ fún gbogbo bóyá kán lè balẹ̀ máa sìn wọ́n àbí máa fọdí balẹ̀ fún wọn wọn àmọ́ fẹ́ fún bẹ́ẹ̀ tí wọ́n mọ́ fún àmọ́ rántí wọn tó wà fún yìí jama sọtọ́ tó máa ti pé àwọn tí wọ́n mọ eré gan àwọn gan bẹ lórí la ilaha illallah àwọn náà sì kú lórí la ilaha illallah ṣùgbọ́n gbà tí àwọn tó mọ eré tí wọ́n sí láyé mọ́ àwọn tí ó mọ̀ wọ́n tó mà níyàn tí wọ́n náà táwọn náà sí láyé mọ́ tẹgbèrègbè tẹgbèrègbè tí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ àsìkò tó ti lọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ àwọn aníṣẹ́ ìtọ́nù wá sí lọ́nà yìí pé à bí ìlú yìí ṣe ń kan bí ìlú ṣe ń kan yín báyìí nísìnyí tí ò sí jíjẹ múmu dáadáa tí ò sí ìná tí ò sáré sìkì tí ò sí ọrọ̀ èrè àwọn babalá babalá babalá yìnyín ìgbẹ̀lú yẹ kẹ́ mọ́ lọ. kẹ lọ mọ tọrọ kan bẹ kẹ mọ gbé bùkátà yín tọrọ jẹmọ ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn o ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ òun nìyẹn so ọmọ ọmọ ọmọ ni wọ́n sọ àwọn èrè ọmọ ara àwọn yìí ni wọ́n sọ wọ́n di kiri wọ́n sọ wọ́n di òòṣà wọ́n sọ wọ́n di irúnmọlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pé wọ́n wọ́n ń korúkọ wọn wọ́n gbé bùkátà wọn tọ̀ lọ wọ́n sọ wọ́n di ọlọ́run ọba wọn tíjọsìn tọ́sí lódodo lórí eléyìí ọlọ́run wá gbé ànábì wa Nuhu alayhi salatu wassalam ọlọ́run wá gbé Nuhu dìde torí ẹ̀ ẹ̀kọ́ pọ̀ mẹ́jọ mọ́ òun la gbọ́dọ̀ ṣọ́ra nǹkan kan tá a ṣe àbí nǹkan kan tá a sọ tí ó fa sábàbí ìṣìnà ìkùnà ìtakùtọ̀ ọlọ́run lẹ́yìn ikú wa fún àwọn ọmọ wa a mọ̀ ṣàkíyèsí ẹ̀ torí ẹ̀ àwọn tíra àwọn ìwé tàbá ti mọ̀ pé eléyìí lè sọyàn nù àìfi sílé torí wọn ló yé kó lè sọyàn nù yóò bá sí láyé má nìyí ó ṣeéṣe káwọn ọmọ kí wọ́n ẹ́ kí wọ́n kàgbákò látara rẹ̀. eléyìí nínú àwọn àkíyèsí fáwọn mùsùlùmí òun náà bí eléyìí. ọlọ́run ní kadhabat qawmu Nuhin al ọlọ́run ní ẹ̀rí ìjọ lóṣù wọ́n pè ní rọ́ọ̀ alimọ̀rọ̀sẹ̀lẹ̀ gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run yóò mọ̀ rò pé a ah, ókè adájọ́ pé àwọn òjíṣẹ́ tọ́lọ́run bá rán síjọ lóhùn wọn pọ̀ wọn ò pọ̀ ẹyọ kan náà ni anabi nuhu aleyhi salatu wa salam nìkan náà lọ́lọ́run bá rán sí wọn ọlọ́run rán rọ̀ṣúlù láhi rọ̀ṣúlù léèsì wọn tó ju nuhu lọ àmọ́ nínú tó nílẹ̀ nínú ẹ̀kọ́ àkídà ẹ̀kọ́ ìsìn ẹ̀kọ́ ìgbàgbọ́ òun náà ni pé man kathaba nabiyyan aw rasulan faqad kathaba al-anbiya wa rusul ẹnikẹ́ni tó bá fi lè pè nírọ́ ànábì ọlọ́run kan àbí rasulullah kan òjíṣẹ́ ọlọ́run ọba kan ó ń tọ̀ ọ̀hún ó ti tu gbogbo àwọn ànábì ọlọ́run gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ti pè wọ́n nírọ́ ìtumọ̀ ẹ̀ nìyẹn torí ẹ̀ bí yẹn bá pe anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó pè é nírọ́ ó ń tàn ń kò gba ibrahim náà gbọ́ o ó ti pe ibrahim náà nírọ́ nù ó ti pe musa nírọ́ nù ó ti pe isa nírọ́ nù gbogbo àwọn anabi ọlọ́run tó wá síwájú muhammad sallallahu alayhi wa sallam ó ti pe wọn nírọ́ nù mọ̀kátàbà nàbíyẹn àwọn rasulan fàkọ̀dé kátàbà àbíyá wàlúmọ̀ọ́sálẹ̀ ẹni bá pé ànábì kan nírọ́ gbogbo àwọn ànábì ọlọ́run ló ti pè nírọ́ jama torí pé àwọn ànábì ọlọ́run ọ̀kan náà ni wọ́n la nufarriqu bayna bayna al-anbiya àìsàn pé láàrin wọn àìsàn pé nu'minu bi ba'd wa nakfuru bi ba'd àìmọ́ gba àwọn kan gbọ́ lódodo ká wá ṣe kèfèrí sí àwọn míì nínú àwọn ànábì ọlọ́run kò lọ bẹ́ẹ̀. gbogbo àwọn ànábì ọlọrun pátá la gbàgbọ gbàgbọ́ lódodo níyẹn bá ti wá gbẹ ọ̀kan gbọ́ nínú wọn lódodo àwọn olùkú náà ló ti gbàgbọ́ àmọ́ bá fi lè wọn gbogbo àwọn olùkú náà ló ti pè ní ní wọ́n pe àwọn òjíṣẹ́ òun ọlọ́run ọba wọ́n pè wọ́n nírọ́ tó túmọ̀ sí pé ìjọ wọn ẹni bá ti pàná bí ọlọ́run kan nírọ́ ó ti pọ̀ ọlọ́run ọba náà nírọ́ náà nù bí ẹ bá kó òjíṣẹ́ ọlọ́run kan nírọ́ nínú àwọn rọ́sọ́lù òun tọ̀hún ó ti pè ọlọ́run tó rán wọn ó ti pè nírọ́ náà nù. قال لهم أخوهم نوح ألا تتقون ọlọ́run wọ Muhammad sallallahu alayhi wa sallam rántí nígbà tí Nuhu tó jẹ́ ọmọ ìyá wọn ọmọ ìyá wo ni kì í ṣe ọmọ ìyá tẹ̀sìn torí pé mùsùlùmí àti kèfèrí wọn lè jọmọ ìyá látara ẹ̀sìn ẹ̀sìn gan-an kò jọra wọn àmọ́ ìyá máa jẹ́ ọmọ ìyá látara ẹ̀jẹ̀ bẹ́sìn bá sọ̀tọ̀ àmọ́ jẹ́ ọmọ ìyá látara ìlú bẹ́sìn bá sọ̀tọ̀ àmọ́ jẹ́ ọmọ ìyá látara èdè ẹ̀sìn lè yàtọ̀ so ìjọba ìyá tẹ̀sìn bẹ tẹ̀jẹ́ bẹ tìran bẹ tèdè bẹ tìlú bẹ kódà tìbánì gan ó bẹ àmẹ́lẹ́yìn tó dáa tó lóore ní gbogbo ìjọba ìyá òun náà ni òkú wọ́n ti fi dì í òun ni ìjọba ìyá tẹ̀sìn gangan òun ni ìjọba ìyá ìjọba ìyá tẹ̀sìn ni ìjọba ìyá torí yẹn nìyí òun ni ìjọmọ ìyá tí ó ṣẹ́kù ní ọjọ́ kìyàmọ̀ ìjọmọ ìyá ti ran ìjọ tẹ̀yà tẹ̀lé òwúlò lálẹ́ kìyàmọ̀ ọlọ́ni yọmọ láyà ń fọ́ fún máa lóhùn wàlẹ́ àbànú ilẹ̀ ẹ̀mẹ́ni àtọ̀mọ́ ọ̀bí kẹ́lìdì sẹ̀lẹ̀. ìjẹ́jẹ ìjẹ́dẹ ìjẹ́ ìjẹ́ ìran kò ṣàǹfààní kankan ní àlùkìyàmọ̀ nítorí ṣàǹfààní òun náà ni ìjẹ́ ẹ̀sìn so gbólóhùn ọmọ ìyá tọ́lọ́run lò fún anábì nóhù pẹ̀lú àwọn aráàlú rẹ̀ àwọn ọjọ́ rẹ̀ òun náà ni ìjọmọ ìyá ni kì í ṣe ìjọmọ ìyá tẹ̀sìn anábì wá ń sọ fún wọn pé ẹ̀yin ọmọ ìyá mi nínú ìlú ẹ̀yin ìjọ mi aláàtẹ̀tẹ̀kùn ẹ̀wà páyọ̀ ọlọ́run ẹ̀wà jìnnà sí ẹ̀ṣẹ̀ ẹ̀wà mọ́ràn yẹn ọlọ́run ọba ẹ̀yà múṣẹ́ ẹ̀tẹ̀ lófin ọlọ́run. inni lakum rasulun amin èmi jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba sí yín òjíṣẹ́ ní ìfọkàntán ni mo jẹ́ sí yín ẹ̀yin ìjọ mi ni mo jẹ́ sí yín nìyẹn rasulun amin ẹ fọkàntán mi ọlọ́run ló rán mi lódodo ọlọ́run ló ní jíṣẹ́ fún yín ló ní wí tí mò ń wí fún yín ìtọ́lọ́ sì ní òun ṣe fún yín nínú ìkẹ́ nínú ìgẹ̀ nínú oore bẹ́ẹ̀ ni ẹ fọ̀fọ̀ sánmi torí ẹ̀ lẹ́gbẹ́ sí pé nínú tí a ti máa ń bá gbogbo àwọn ànábì ọlọ́run bá lò ṣe lórí Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn míì náà tó ń ká àbá wọn láyé tọ́lọ́wọ́ ràn wọn sí àwa gbogbo wọn a gbọ́dọ̀ rí wọn pé ẹni tó ní àmánà ni wọn. gbogbo àwọn ànábì ọlọ́run wọ́n ní àmánà àwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n ní àmánà ìtumọ̀ àmánà òun náà ni pé déédéé bọ́lọ̀ ṣe rán wọn náà ni wọ́n èjíṣẹ́ o la yazidu alayhi wa la yanqusu wọ́n fi kún wọ́n yé fi yọ níbẹ̀ ọlọ́run kan kò lè fi kún àbí kó tún níbẹ̀ sọ ohun ọlọ́run bá gbogbo àwọn ànábì ọlọ́run bọ́sẹ̀ rí nù ẹni ìmọ̀nà ni wọ́n. ìwọ́n sọ fún wọn inni lakum rasulun amin òjíṣẹ́ ọlọ́run lèmi náà tí mo sì jẹ́ ní ìfọkàntán ẹgbára lè nǹkan tí mo sọ fún yín ìtọ́lọ́wọ́n bá fi rán mi nìyẹn. fattaqullaha wa ati'un ẹ̀yin ìjọ mi fattaqullaha ẹ̀páyà ọlọ́run ẹ̀gbọ́ ọlọ́run taqwa àtàkùwà ọ̀dọ́wọ́ yìí. wà a ti ẹ sì tẹ̀lé mi ẹ tẹ̀lé àṣẹ tí n bá pa yín tí n bá ní ẹ ṣe tí n bá ní ẹ jìnà sí ẹ jìnà sí lẹ́sà mi ní ìwà lẹ́sà mi ní indi ọ̀dọ̀ ti wá ọlọ́run ló mi bẹ́ẹ̀. wàmẹ́ asálùkùn àléhìí mi àjò ẹ̀yìn ìjọ mi èyí tí mò sọ fún yín tí mò wí fún yín ní ìmọ̀ ní fún mi ní kankan in any form ni ma sọ bẹ́ẹ̀ àlàájù tí wọ́n pinnu ojú ọ̀ ọlọ́ọ̀ni òun ni a ká san wá lẹ́sàn-án lé lórí gẹ́gẹ́ bá a ṣe bá ládùúgbò láàrin ara wa méjì sálárì jama yóò tẹ̀ yí wa dáadáa àwárí èkó torí kò sí nǹkan tó ń bẹ lẹ́kọ̀ọ́ táwọn èèyàn fi wá owó ó lè bẹ́ẹ̀ dé lẹ́rù wípé ẹ dákun mo ń lo àlàáfíà ní ọ̀nà ọ̀nà à ṣe máa sanwó fún mi àárẹ̀ èkó business ni everything is business gbogbo nǹkan náà wọ́n wá jírù lé lórí <laughs> léyìí tí ò rí bẹ́ẹ̀ nílùú òkè kò rí bẹ́ẹ̀ láwọn ìlú tó tún jìnnà tó tún wọnú ìwọmọlúwàbí iṣẹ́ dáadáa ó pọ̀ fún wọn ju ìwà owó lọ àmọ́ nílùú èkó ń bíjà máa ìwà owó pọ̀ síwájú ìjọmọlúwàbí lọ. ráàfin àjọmọ̀ wa mẹkáníìkì tó lè bá mi tún mọ́tò mi ṣe ni à ẹ́ẹ̀ ok mò ń bọ̀ wà lọ bá mechanic mechanic ẹ wo wọn làwọn níbi mechanic ẹ fi tèmi sí o ṣé nítorí pé wọ́n kàn wá bọ̀ kó báwọn wá mechanic náà Lagos nìyẹn ìjọmọlúwàbí kéré owó owó òun làwọn àáfà torí ẹ àwọn kankan bẹ́ẹ̀ bí ẹ bá gbé kalẹ̀ nílùú òkè ó lè má rí yẹn patronize amẹ́kọ̀ọ́ ń bẹ̀rẹ̀ àyíkí ló gbé kalẹ̀ nílùú òyìnbó náà kò sí bí yóò kọ́lé yóò sanwó bí ìbànújà yóò sanwó àwọn tó ń wọn bọ̀ wá bó pè wọn wọn bọ̀ bó fẹ́ kan páànù wọn bọ̀ ẹ́ atẹ́gùn òru atẹ́gùn ìjì ó ṣẹlẹ̀ ó wú páànù ó jí páànù lọ ó fẹ́ tó kàn wọ́n gbowó lórí ẹ̀ tó sì gbọ́dọ̀ má so everything is business in nature ní Lagos State òsín tó ń bì ìwọ ọmọlúwàbí ètò nǹkan mọ́ lára àwọn èèyàn so anabi wa nuhu alayhi salatu wa salam wa sọ fún mi pé wa ma as'alukum alayhi min ajrin lórí pé mo ń ṣe wá àti fún yín mo ń pè yín síbi ìbẹ̀rù ọlọ́run ìpayọ̀ ọlọ́run mo ń pè yín síbi kẹ́ òdodo ọ̀rọ̀ ọlọ́run kẹsìn lọ́run lódodo mi ìbéèrè kankan lọ́wọ́ mi ní ẹ̀sán mi lẹ́sàn-án mi ní ẹ̀fún mi lóúnjẹ mi ní ẹ̀fún mi láṣọ mi ní ẹ̀fún mi lówó lè sọ bẹ́ẹ̀ mi ìbéèrè yẹn ìní àjíríyá ilẹ̀ ala lára alamin ẹ̀sán mi èrè mi sọ̀pọ́ọ̀tì mi ọ̀dọ̀ ọlọ́run ọba ni rabbil alamin ọba tó dá gbogbo àgbálẹ̀ ayé ọba tó rán mi. fattaqullaha wa ati'un ẹ̀yin ìjọ mi lẹ́ẹ̀kan sí ọlọ́run mi tọ́lọ́run fún yín fi rán mi mi. ànábì wa Nuhu alayhi salatu wa salam ó lámìláka ó dààmú tó pọ̀ nínú àyà mi ó ní summa da'awtuhum laylan wa nahara jihara mo pò wọ́n gbangba mo pò wọ́n gbogbo gbà àwọn ẹ̀dọ́ ni wọ́n ti dá wà ní mọ́tò wọn gbogbo gbà ní mọ́tò wọn wà sọ́rọ́ tu ìsọ́rọ́

ọmọ ènìyàn gbẹ̀yìn ló gbé kalẹ̀ ọlọ́run gangan gangan ní tánábì lóhùn tó ń o jama ọlù àwọn aráàlú wa ní ẹ̀mọ́ kókò sí bí yóò ṣe máa pèpè lóhùn ṣe ń dáàmú tó ń pèpè. nínú àwọn aláìní wọ́n juwọ́lẹ̀ fún wọ́n gbà fún torí ẹ̀ lára àǹfààní òṣì nígbà mélòó yẹn òṣì máa tètè jẹ́ kíyàn juwọ́lẹ̀ fún ìtàn àbẹ́lẹ̀ ọ̀kọ́lọ̀ kó má kó má fi òṣì ṣe ẹ̀ṣọ́ fún wa o àmọ́ nínú àdámọ́ òṣì pẹ̀lú pé ìmọ̀ tètè máa jẹ́ kíyàn juwọ́lẹ̀ fún ìtàn unlike ọrọ̀ àlùgínà owó tóníkàlùkù wa tá à ń bẹ lọ́hùn ẹ̀ fọlọ́n ti pèsè ẹ̀ fún wa ẹlẹ́wọ̀n ni ah òun ní di ten trillion ẹlẹ́wọ̀n ni òun ní di five hundred billion dollar ẹ bá ní kó kọ́ ọ́lẹ̀ kò kò lè kọ́ o owó ló ń gbà níbi tiẹ̀ ni kò sábúrú ń bẹ̀ wàhálà ló lè máa yọrí bọ́lá wọn bá ṣe yóò ṣe é àmọ́ nínú àdámọ́ ọ̀rọ̀ ò ní pé kì í máa jẹ́ kí èèyàn tètè juwọ́lẹ̀ fódodo àdámọ́ ọ̀rọ̀ nìyẹn àdámọ́ òsì kì í máa jẹ́ kí èèyàn tètè juwọ́lẹ̀ fún òdodo torí ẹ̀ ẹ́ rí i pé tírọ́ tódodo bá wà lápá ọ̀tún tírọ́ wà lápá òsì àwọn tí ó pọ̀ nínú òdodo ẹ lọ wò dáadáa àwọn aláìní ni ó pọ̀ jù mẹ́ àwọn olówó bẹ́ẹ̀ wọ́n mọ̀ níwọ̀nba àwọn ọlọ́rọ̀ wọ́n mọ̀ níwọ̀nba àwọn aláṣẹ ìlú wọ́n mọ̀ níwọ̀nba àwọn tọ̀kúlù mọ́ wọ́n wọ níwọ̀nba ẹ wá dé ibi rọ àwọn olówó wọn pọ̀ àwọn aláìní wọ́n mọ̀ níwọ̀nba àwọn aláìlájú ẹ tí wọ́n lájú wọ́n mọ̀ níwọ̀nba àwọn ará oko àwọn ará abúlé wọn mọ níwọ̀nba ẹ̀rí àwọn tí wọ́n lajú tí wọ́n gbèlú tí wọ́n gun gbogbo ẹ̀ múdẹ́múdẹ́múdẹ́múdẹ́ báńkù báńkù ọkọ̀ báńkù ilé báńkù ẹ̀rìmọ̀ ẹ̀rìmọ̀ àwọn lẹ́yìn ni wọ́n pọ̀ níbi rọ àdámà ni àmọ́ kò ní ti bẹ́ẹ̀ àbẹ̀ lọ́n kọ́ kó ṣe wá ní aláìní kó ṣe wá lẹ́yìn olóṣì àdúrà wa ni kọ́ lọ́n kó rọ gbogbo wa lọ́rọ̀ àmọ́ kó wá là wá kó dáàbòbò wá kúrò níbi àdánwò ọ̀rọ̀ ìtínà ọ̀rọ̀ bó ṣe là wá kúrò níbi àdánwò òṣì ìtínà òṣì. anabiwa muhammad sallallahu alayhi wa sallam àwọn tó pọ̀ lẹ́yìn rẹ̀ nínú àwọn sàhábà rẹ̀ àwọn aláìlè ni àwọn olówó tí ń bẹ láàrin wọn nìyí wọ́n gba òǹkà wọ́n gba òǹkà kìí ṣòwò nìkan ohun gbogbo àwọn àgbẹ̀bí ọlọ́run tó bá bẹ̀rẹ̀ sí ní gbé àwọn tó jọ lọ́rọ̀ tẹnu wọn tó lù ú nínú wọn wọn kéré kódà nínú àwọn ànábì ọlọ́run gangan àwọn ànábì ọlọ́run gangan aláìní ló pọ̀ nínú àwọn ànábì ọlọ́run bàbá kan ànábì ọlọ́run tọ́nà ẹ tọ́nà ṣe wọ́n ní agniya wọ́n gba òǹkà iye bàtà Suleiman ṣẹ́ka Dawud àmì ìlẹ́gbẹ́sẹ̀ kan náà àwọn ànábì ọlọ́run àwọn ọgọ́rọ́ wọn ni yí aláìní ni wọ́n torí ẹ̀ bọ́lọ́mọ bó bá ti ṣe ní tó ń tọrọ fún ọ o fẹ́ ilé rápàtì o fẹ́ ọkọ̀ gbọ̀bọ̀ ni o fẹ́ owó rẹpẹtẹ tí o bá ti dọ̀wọ́ ẹ̀ sórí ìtọ́lọ̀ sì ṣe ọ̀nà máa sọ alihamudulilah torí ìtọ́lọ̀ fi mú ọdún òní ní tó béèrè náà tó bá dé níbo ló tó jà sí ó mọ́ ó mọ́ ó mọ́ ń gbálẹ̀ mọ́ṣáláṣí ó ń fàgé mọ́ṣáláṣí ẹ́ òun kínu jàmá ó ṣe é ṣe tí nǹkan bá dé ní ìjàmá kó má ráyè kínu mọ́ gẹ́gẹ́ bí àdámọ̀ nǹkan sọ́pọ̀lọpọ̀ ká sì mọ̀ pé bó ṣe máa ń sọ̀pọ̀lọpọ̀ náà nìyẹn. bó ṣe rí nù o lè ní bílíọ̀nù tó wá wọn bẹ lámùgògò na ó change level wàá change pattern àá change pattern bó ṣe chéjì ìlú ló chéjì ọ̀rẹ́ ló chéjì chéjì tọ́ àwọn tẹ́jọ́ máa jẹun ó chéjì wọn bó o fẹ́ chéjì wọn wọn ó gbà sí chéjì torí kíní yẹn ti pọ̀ ó sì ń bẹ̀ àdámẹ́ nìyẹn jẹmọ́ ọlọ́ni iná lè ń sáná lẹ́yẹ tọ̀họ́ ọ̀rọ̀ àwọn sẹ́jìnà bọ́mọ ènìyàn bọ́lọ̀ bá ti rọ̀ ọlọ́rọ̀ jẹmọ́ ọmọ ènìyàn máa kọjá àlà wá àti wò ló bẹ́ ṣe wọn lówó wá àti wò torí pé ojú wọn máa ń dànù wọn máa ń bìlíbù pé kò sí ní tí owó ò lè ṣe wọn ní tó bá ṣe tì ilẹ̀ ní gbé so wá àti kan tí máa ń dẹ́rù ìbọn olówó òun náà ní ikú torí ẹ̀wọ̀ ìfẹ́ gbọ́ ara bàbá sọ ọlọ́run bá yọ̀rẹ̀ mi ní àmọ́ ń dọ̀kan ẹ̀yin náà ò ní símọ́ àfà ẹ dákun ẹ ṣe wá sí mi <laughs> torí pé ìkíní yẹn pọ̀ so àdámọ̀ ọ̀rọ̀ òní kí ni kó má jẹ́ kí yẹn tètè juwọ́lẹ̀ fódòdó àdámọ̀ àìní ní máa tètè jẹ́ kí yẹn juwọ́lẹ̀ fún òdodo eléyìí ò túmọ̀ sí pé gbogbo ẹni tó bá lọ́rọ̀ ẹni irọ́ ni rárá abẹ́ni tí ò ní ẹni òdodo ni rárá kò túmọ̀ bẹ́ẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin ọrọ̀ àtọlọ́rọ̀ láàrin òṣì àtọlọ́sì àtọ̀ ń bẹ àdámọ́ òṣì ń bẹ àdámọ́ ọrọ̀ ń bẹ àmọ́ àmọ́ rí olùsì míì tó dá pé ìgbéraga tí ó bẹ lára ẹ̀ ẹ lè má ba lára ẹ̀ lára ẹ̀ lónìí ìtìjọ́ lọ́rọ̀ anábì sallallahu alayhi wa sallam ọlọ́run yẹn mẹ́ta kan bẹ wọn ọba òní kẹ́ wọn kò sì ní àrùn ìlọ́nù mọ̀tẹ́kìbìrún aláìní olóṣì tó tún ní ìgbéraga bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ fún kò tún ní gbọ́ olóṣì tún wá ní à ń sọ fún lówó kò gbọ́ àmọ́ lówó ló fà á tí ò fi gbọ́ ká máa ń sọ fún olóṣì lóhùn náà bọ̀ wá gbọ́ kí ló ń bá di tiẹ̀ <laughs> kí ló bá di tiẹ̀ torí ẹ̀ ìyá máa rí ọlọ́rọ̀ tí ó sàn tí ó yàn tí ó dáa tí ó lóore ju aláìní lọ bẹ́ẹ̀ láti mọ aláìní náà nìyí tó ń tí ó yanjú ju ọ̀nà ọ̀rọ̀ lọ sí ọ̀tọ̀ ní ọ̀rọ̀ ọ̀tọ̀ ní ọlọ́rọ̀ ọ̀tọ̀ ní àìní ọ̀tọ̀ ní aláìní ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn. sọ àwọn ànábì ọlọ́run tó má bẹ̀rẹ̀ ìpèpè ọ̀nà ọlọ́run àwọn aláìní náà tètè rí gẹ́gẹ́ bí òdodo wọ́n má tètè gbà wọn súnmọ́ wọn. torí àwọn tó wá àwọn ọmọ ń pẹ́ ẹ àfẹnà ọlọ́run bá ṣàánú nínú wọn ló kù. ọlùwẹ̀nu mínú lẹ́kì wọ́n wá ń sọ àwọn olówó nínú àwọn ìjọ núhù àwọn abẹnugan àwọn tọ̀kùlù máa nínú ìjọ núhù wọn ní àná mínú lẹ́kà tí àwọn ó gba tó ń sọ yìí gbọ́ ìwọ núhù wọ́n tábà akẹ́lẹ́ àrìsàlù tó ti dájú pé àwọn tó ń bẹ lẹ́yìn rẹ̀ àwọn aláìní ni wọ́n tó àwa òkè báwa náà gba tí wọ́n gba afẹ́gbẹ́ ẹgbọ́n ní gbogbo nísìn àwa parapọ̀ mọ́ àwọn olòṣì àwọn aláìní àwọn èèyàn yẹpẹrẹ tí wọn ò lóríkì tí wọn ò níran tí wọn ò nílùú ẹ táwọn ní láwàjọ jẹjẹmọ rẹ lápára ọlá ìjọba àgbàgbà kó ẹni ni àdámọ̀ ọ̀rọ̀ nìyẹn olówó níyàn bá lówó kì í fẹ́ kí kó tó wà ní sáfù àwọn aláìní olómọ fẹ́ kí wọ́n fòun sí ààyè olówó kò ní fẹ́ kí tòun sí ààyè tálíkà tálíkà ni máa ń fẹ́ ẹ́ wọ́n tòun sí ààyè olówó kódà bí ò tiẹ̀ ní fóun jókòó tà lájì <laughs> Adamani ni àmọ́ kì í ṣe nǹkan tí ó ta kó dá sí pé gbogbo àlámọ̀ separate ara wa bẹ́ẹ̀ ni àwọn kankan ń bẹ separation sí ń bẹ tó bá débi kíyàn náwó sójú ọ̀nà ọlọ́run kíyàn náwó ká náwó sẹ́sìn jẹ̀mọ́ ní títí nínáwó separation wà ń bẹ torí pé ọlọ́run ọ̀bọ̀ òfin wa bákan náà bí tálíkà ó ṣe máa ná bẹ́ẹ̀ kọ́ ló ṣe yẹ kó lówó máa ná olówó gbọ́dọ̀ máa ná ju tálíkà lọ. bó ti ẹ̀já sí pé tọ̀ àníyàn tó lókàlùkù ó fi ná lọ́lọ́run ìtàn lẹ́sàn-án o láti máa rí nígbà míì tó dá pé olówó a máa ná rẹpẹtẹ tí ó sì ní gba ládàá kò ní rí èrè tí tí ó gbà lórí bíntín tóun ná tálíkà ó ná bíntín olówó sì ná rẹpẹtẹ ọlọ́run ó sì tẹ́wọ́ gba títí táríkà kò sì ní tẹ́wọ́ gba títí olówó kí ló fa táǹpẹ̀ ní ìfọláṣù nìyẹn. àmọ́ níbàámu tọ́lọ́run tó fi rọ oníkálukú nínú ọ̀rọ̀ á rí i pé olówó ó yẹ kó lówó máa ná olówó ńlá fàní àti ná lọ́pọ̀lọpọ̀ níbi tí táríkà òfin lè ná. wọn làwọn sàhábà tí wọ́n dá láì ní fún abánabi wa muhammad sallallahu alayhi wa sallam wọn ni dáhàbà alùpùpù òjò àwọn tí wọ́n lówó nínú wa wọ́n ti kó èrè tán à ń kínú àwọn náà ń kínú à ń gbáwẹ̀ àwọn náà ń àwọn eléyìí sì ni wọ́n tún máa yọ zaka nínú dúkìá wọn àwọn ò sì sí tálíkà máa rí ẹ̀san níbi iṣẹ́ olóore tólówó ò lè tólówó mi ò lè rí ọ̀làdé ti sábàkọ dèrèhámù dèrèhámẹ́yìn sábàkọ dèrèhámù dèrèhámẹ́yìn ọ̀làdé sẹ́lẹ̀ nígbà tí tálíkà bá mú nínú gbogbo tó ní kò ju two thousand naira lọ ó sì mú hundred naira nínú rẹ̀ ó sì fi lẹ̀ èlé ló kù lọ́wọ́ ó one thousand nine hundred. olówó nìyí òun níbi two hundred million òun wá mú fifty million ó gbé e lẹ̀ ó lè sí lọ́wọ́ one hundred and fifty million ta ló náwó jù tálíkà ni ìṣòlówó torí pé tó fún tálíkà ó kéré tí tó fún olówó yẹn ni gbọ́dọ̀ sábà kan dérí hámúdèrè hámúdèrè yá máa ná one náírà tí ó sì gbà ládàá tó ná two ò látara tó ṣẹ́kù ní kìíní kejì wọn. فقالوا أنؤمن لك واتبعك الأنذلون so kò bójú mu ká máa wá sẹpẹrẹtì ìjólógbó ìjẹtálíkà ní àwọn àyè kan kò bójú mu rárá bó ṣe wo yẹ kó mọ bẹ́ẹ̀ ni abẹ́tò sáfù abẹ́kìnnù níbi ìrún ẹ̀dá kò mú láti ètò sáfù olówó bó ní àyè àwọn olówó àyè àwọn tálíkà rárá ẹni bá kọ́ dé ni bó ló bá pẹ́ dé tó bá ti ráyè náà lódò sí lẹ́yìn bí tálíkà bá ètè dé òun náà ni àìsí gbá ìyẹlẹ̀ fọlọ́wọ́ abadan àìsí lè yàn kúrò kólówó kó lè ba lè fi bẹ̀ kó lè ba lóbẹ̀ kó fi kírun bó dàn wò kò nírun inú rẹ̀ ò lálàáfíà so níbi kákìnnù sọ láti jẹ̀máà kò sí separate kò sí separation bẹ́ẹ̀ àjọ dìde kírun àjọ tó sá fún lẹ́gbẹ̀ẹ́ ara wa náà ni ọ̀kan nu ẹlẹ́ẹ̀kejì níbi ìkírun sókù lára àìsí síyàtọ̀ láàrin olówó àti tálíkà táàpì á ní òkè ìkírun táwọn òkú tó bá jókòó olówó bá ṣe kírun sí lára ọ̀tọ̀ èyí tó bá jókòó tálíkà bá ṣe kí sí lára ọ̀tọ̀ rárá kò síyàtọ̀ bẹ́ẹ̀ ni níbi ìsìnkú almakubaro ibi tá a sin a gbọdọ pin kafe ikan olowo olówó ìkan ko kò waye tara rárá abẹ̀dẹ̀ tẹ́lẹ̀ tí àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run tí ó béèrè lọ́wọ́ tálíkà náà ní ó olówó mọ́rọ́bùk tani olúwa rẹ̀ màdínùk rẹ rẹ̀ ọmọ kò sí àárín àwọn olówó ìtẹ́ àwọn olówó leléyìí ìtẹ́ àwọn aláìní leléyìí kò bá làákàyè mu ó sì tako ẹ̀sìn kí ló dé tá a fi ń ṣe bẹ́ẹ̀. ṣé wọ́n sọ ok ìwà àwọn tó bá ti síbẹ̀ wọn sáwọn wà jẹ́ńdà ni àbáwọn tó ti di ìgbà ìwọ̀n wọ̀ náà láà àlùmọ́kùbárọ̀ mọ́kùbárọ̀ tó lè mùsùlùmí nígbà bá ti pè ní ìtẹ́ ìtẹ́ mùsùlùmí ni àyè pín àyè sẹpẹ́rẹ́tì ẹ̀ àì separate pé àwọn kan lówó àwọn kan tálíkà àìsàn bẹ́ẹ̀. ẹ̀dá kan tó lówó máa ń kú táà ní dọ́rọ̀ àforíjì fún lẹ́yìn ikú rẹ̀ ni á dọ́rọ̀ àforíjì fún bẹ́ẹ̀ náà nínú aláìní náà nínú àwọn mùsùlùmí. ṣùgbọ́n olówó máa ń fẹ́ àfẹnulọ́n bá ṣàánú nínú wọn ló kù tó sì kéré wọ́n máa ń fẹ́ kó dá sí pé ah káwọn máa dá yàtọ̀ káwọn máa dá hàn ní gbogbo àlámọ̀rí olówó máa ń fẹ́ òun náà fi ń lo ànábì wa nuhu aleyhi salatu wa salam kọ́ọ́lù wọn ni anú mínú lẹ́k òkè bẹ́ẹ̀ ká gbẹ̀ gbọ́ àwọn wà gbẹ̀ gbọ́ àjọmọ lẹ́yìn rẹ̀ àjẹmọ àwọn jẹmọ rẹ̀ wọ́n tẹ́bà kẹ́lí àrùsálù tó ti jẹ́ pé àwọn tó kú sẹ́yìn àwọn aláìní ni wọ́n òkè ká papọ̀ nítorí fẹ́ onye a pé wọn ló hù tó ráwọn tó kú sẹ́yìn yẹn lé wọn lọ tó bá ti lé wọn lọ àwọn aláwo àdùnmọ̀ wọn mọ̀ pé ọ̀rọ̀ ìmánì ò rí bẹ́ẹ̀ ìmánì kò mọ lówó ìmánì kò mọ tálíkà ìmánì kò mọ ọkùnrin ìmánì kò mọ obìnrin ìmánì kò mọ lárúbáwá ìmánì kò mọ àjẹmí ìmánì kò mọ funfun. kò mọ́ ṣùgbọ́n ní táwọn olówó máa ń fẹ́ nù pé ah, àwọn tó wà lẹ́yìn ẹ̀yẹ kò jẹ́ kó mọ́ lọ lé wọn lọ lé wọn lọ lé wọn lọ tó bá ti lé wọn lọ ṣòro àwọn àtọ̀kùlù mọ́ àwọn abẹnú gan àwọn ń bá fẹ́ قال وما علمي بما كانوا يعملون òun sọ fún wọn pé à ah, eléyìí tẹ́ ń sọ yìí ẹ̀yin ìjọ mi ẹ̀yin ìjọ mi tí mò ń bá sọ̀rọ̀ ọmọ ìlmi bima ya ya'malun kí nìkan tó kàn mí pẹ̀lú tí àwọn ìjọ mi tí wọ́n àwọn àwọn lẹ́yìn mi tí wọ́n ṣe kó òun náà ni wọ́n ń ṣe é fún yìí kìí ṣe ọ̀rọ̀ owó ọ̀rọ̀ ló pa wá papọ̀ ìmánì náà torí ẹ̀ wá wọ́n di mùmíní ni. in hisabuhum illa ala rabbi law tash'urun kò yẹ yìí ni tó bá yẹ yóò yẹ kẹ́ ẹ mọ̀ yín pé ọlọ́run ọba tí wọ́n torí ẹ̀ gbà fún mi tí wọ́n jọmọ lẹ́yìn lè òun náà ni ó san wọ́n lẹ́san kì í ṣèlè èmi kọ́ tẹ́sí wa ní kí n lé wọn kúrò lẹ́yìn mi kí n lè lé wọn kúrò lẹ́yìn mi ọlọ́run tí wọ́n torí ẹ̀gbà fún mi tí wọ́n jọ́mọ lẹ́yìn mi òun náà ni ó san wọ́n lẹ́sàn-án kì í ṣe èmi bẹ́ẹ̀ ni kì í ṣe ẹ̀yin àmọ́ kò yé yín. وما أنا بطارد المؤمنين àwọn tó bẹ̀rẹ̀ yìí yìí mùmìnì ni wọ́n mùsùlùmí ni wọ́n wọ́n ti donígbàgbọ́ òdodo èmi ò lè lé wọn dànù kúrò lẹ́yìn mi èmi ò lè lé mùmí ní kúrò lẹ́yìn mi a kì í léyàn kúrò níbi iṣẹ́ orí àìléyàn kúrò níbi ìgbàgbọ́ àìléyàn kúrò níbi ìdúró sísin sínú ẹ̀sìn ọlọ́run tó sí lórí ìlànà ọlọ́run a tún máa ń kún ni lọ́wọ́ lórí ẹ̀mí àìléyàn kúrò níbẹ̀ màmá náà bí tọ́rí délùú mọ́ fún mi ní èmi ò lè lé wọn kúrò lẹ́yìn mi o kẹ́yìn lè ba lè gba àyè lẹ́yìn mi ẹ̀hàn kẹ́yìn lè ba lè darapọ̀ mọ́ mi mi ò lè ṣe bẹ́ẹ̀. in ana in ana illa nadhirun mubin. èmi gẹ́gẹ́ fúnra mi èmi náà jẹ́ kankan ju olùkìlọ̀ ẹni ìfọkànsá lọ. ọlọ́run ìtọ́lọ́run tí mo sọ yìí lọ́lọ́run fẹ́ràn mi kí n máa sọ kẹ́ gbọ́ lọ́n gbọ́ kẹ́ pèsè ọlọ́run mọ́ kẹ́ tayé ìdàgbẹ́ náà bẹ́ẹ̀ sì gbọ́ lọ́rùn gbọ́ tẹ́ kò fi ọlọ́run mọ́ ẹ̀ẹ́dẹ̀ ní iná ìtọ́nà ní kí n máa sọ òun náà nìyẹn o inú wa bí àwọn tá a sọ yìí inú bí wọn tìrìpá náà bí ìnáwó nìyí alayhi salatu wa salam ní táwọn fẹ́ kó ṣe kò ṣe é wọ́n mú kọ̀ǹdíṣàn wa kó tó lè di onígbàgbọ́ kó tó lè gbà tó ń sọ gbọ́ kí ni kọ̀ǹdíṣàn náà kó lé àwọn àwọn tó kó sẹ́yìn <laughs> kó lé wọn dànù tó bá ti lé wọn dànù àwọn ìjọba lẹ́yìn rẹ̀ àwọn ò gbàgbọ́ eléyìí ò pọ́sí mi. ìmánì ìmánì gbogbo èèyàn ni ẹni bá ti gbàgbọ́ ìmánì wà fáwọn èèyàn kan. tọ́ tó ti bẹ́ẹ̀ ó sì ń pè wọ́n ó sì ń pè wọ́n ó sì ń pè wọ́n àwọn ni. قالوا لئن لم تنته يا نوح لتكونن من الممجومين wọ́n ní ó jẹ́ kó ti tó ọ kó dákẹ́ tó bá dákẹ́ níbi kó mọ̀ pé láyé láyé lẹ́la kó mọ̀ sí wá sí káàkiri á á ju ẹ̀ lóko pa á fi òkò á fi rìn lọ sálẹ̀ kìyàmọ̀ á fi kò pẹ́ ẹ̀ nì tó bá dákẹ́ lórí tó ń sọ òkò á lẹ̀ òkò mọ́ òkò láàfin tì ọ́ á fi sìn eléyìí ni fún wa wípé jẹ̀mọ́ bí yẹn bá dúró tòdodo tá a bá dúró tó òdodo etí tí yẹn máa sọ lẹ́ẹ̀kan etí tá a máa sí lẹ́ẹ̀kan láàbà sọ lẹ́ẹ̀kan láàbà dákẹ́ ní ara gbogbo tó bá sọ òdodo òdodo náà bá yẹ ká òdodo náà àìsí nítorí wípé a pàdé àwọn shakus àwọn ẹ̀kan ẹ̀kan àwọn ẹ̀kan ìnira lójú ọ̀nà wípé à ń sọ òdodo àbí à ń ṣe òdodo káwá torí ẹ̀ káwá yí ẹnu wa padà ká mọ̀ sòdodo mọ́ là á dúró bẹ̀ náà ni wọ́n bú wa ni wọ́n pè wá lónírọ́ ni wọ́n kì wá lórí kìdí tiwa ni wọ́n sọ wá lóko tí èdè tiwa ni. nítorí jẹ́ wọ́n ló jẹ́ nítorí jẹ́ ló gbogbo eléyìí kò gbọ́dọ̀ léèyàn sá kúrò níbi ìdúró tí ń tán pè ní òdodo àdámọ́ òdodo nìyẹn àwọn èèyàn kan gbógun ti ni bẹ́ẹ̀ ni tí náà wá bẹ̀rẹ̀ sí ní nínú ilé yín afá ti wá sí i nígbà mú gbó mú tí tẹ́ ẹ̀ ṣe gbá tẹ́ fún tó náà bá wò pé ah òótọ́ sì rí o ẹnu ọ̀lẹ kò gba mi ìjẹlé mi ìjẹ tọ̀hún ó jẹ́ kí n níbi náà fi lẹ́jọ́ ah ó ní ṣe bẹ́ẹ̀ ní tí wọ́n ti ṣe yẹn àwọn tó wáyé lọ́wọ́ rẹ̀ àìsàn àìmọ̀ kan ni ǹdó mo sọ fún ọ jírí tẹ́ ń sọ ohun àsìkò àìmọ̀ kan ni ọ̀rọ̀ ọlọ́run ti yé mi èmi náà ti tọrọ tútú bá mo sì fẹ́ kẹ́yìn náà tọrọ tútú bá kò sí tí yàn lè gbá bá pàdé lótúpọ̀ náà pé yẹn dúró tòdodo a máa la ẹ̀mí lọ nígbà míì tí ó la ẹ̀mí lọ nígbà míì a máa sọ olówó di olòṣì ẹni tó ní ọrọ̀ rẹpẹtẹ abẹni tí ò ní nígbà míì a máa jẹ́ kí àwọn èèyàn tí wọ́n gbógun ti èèyàn mọ̀lẹ́bí a máa kọ́ ni ìyàwó a máa kọ́ ni ọkọ a máa kọ́ ni ọ̀rẹ́ a máa jìnà sí ni olólùfẹ́ a máa múni lọ́tàá látara pa fẹsẹ̀ òdodo gbogbo eléyìí àwọn òní wò òdodo yẹn náà ní ká dúró sí òun náà ní ká sọ olódodo ní máa gbẹ̀yìn ní máa lékè olódodo ní máa lọ́lá so anábìwá nuhu aleyhi salatu wa salam gbogbo bó ṣe ń pariwo rẹ̀ tó ti ń sọ fún wọn ti ń pè wọn sójú ọ̀nà ọlọ́run jẹ̀mọ́ àwọn ò inú wa bí wọn wọ́n ní wọ́n lóhùn la ilẹ̀m tẹ́hùntẹ́ tó bá dáwọ́ dúró yàrá tó tọ́kù wá sí rẹ tó ti ń pariwo tó ń pariwo káàkiri lẹ́tẹ̀kùn nàmínà jẹ́mọ́ òkú láti pa ọ́ á fi òkú á pa ọ́ nìyí. قال رب إن قومي كذبون anábíwá lóhùn onítọ̀ ìwọ ọlọ́run nítorí ní ìsọ lójú sọ́ọ̀ nítorí ní wí mo ti wí o nítorí ní fi lọ́lẹ̀ bó fi lọ́lẹ̀ o àmọ́ àwọn ọjọ́ mi wọ́n pè mí nírọ́ o wọn ò gbá wọn ò gbá owó ògbólógbó yẹn lọ́wọ́ mi o wọ́n parọ́ mọ́ mi o wọ́n nírọ́ ni mò ń pa o torí ẹ̀ oníkálukú wa ni àìmọ́ torí wípé káwọn èèyàn kan lè ba lè gba òdodo tó ń bẹ lọ́wọ́ wa káwá fi rọ́ díẹ̀ kún rárá kìí sí ìlànà ìsìlámù nìyẹn ìbá máa sọ wá ní ọgbọ́n díẹ̀ àgọ̀ díẹ̀ à ìrọ̀ ewu lágọ̀ àgọ̀ àtọgbọ́n kìí lọ papọ̀ ìdàkejì àgọ̀ òun lọgbọ́n ìdàkejì ọgbọ́n òun làgọ̀ ọgbọ́n nìyẹn máa ń lò àgọ̀ kò wúlò nǹkan míì tó bá dákẹ́ tó sọ́ngbà míì kì í ṣe pé torí pé o gọ̀ agọ̀ kọ́ ó ṣe pé láti pé ibi tí ọgbọ́n bùkátà nígbà yẹn nìyẹn àmọ́ ká máa sọ pé ká lo ọgbọ́n díẹ̀ ká lo agọ̀ díẹ̀ ká sòdodo díẹ̀ ká parọ́ díẹ̀ eléyìí ò lè mú láti gbọ̀tán á lè jèrè òdodo bàbá ti fi rọ́kùn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì ni kò sáà tún gbọ̀tán níbi tí yẹn bá ti ń sọ òdodo ẹbí tí ẹ bá ti ń parọ́ tó bá dùn pé òun náà mọ̀ fi lé òdodo díẹ̀ dẹ̀ díẹ̀ fún kò sátìmọ̀ tán bẹ́ẹ̀ á torí tòdodo torí á sì tìmọ̀ sí irọ́ bó ṣe yẹ kí mùsùlùmí náà ṣe nìyẹn sọ anábìwá náà wò yín tọ ìwé olúwa mi nítorí wọn mi mo ti jẹ mo ti pè wọn nígbà gbogbo à ọlọ́ni bàbá kàṣà fi hí hamsina eh, eh, alfasana alfa sana illa khamsina àmà ọlọ́run ní ànábì ló wà ní sọ́dọ̀tì wọ̀sẹ̀lẹ̀ ó lò láàrin wọn kò lóyún tí ò dé ní nine hundred and fifty years ọgọ́rùn-ún ọdún mẹ́sàn-án àti àádọ́ta nánàbí lóhùn tó lò láàrin wọn nìyẹn ẹ̀wù èjì lò ó sì dájú pé tí yàn ń pè náà ní la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ittaqullah wa ati'un ittaqullah wa ati'un ẹ̀páyọ̀ ọlọ́run ẹ̀tẹ̀ ló fi ọlọ́run náírà fifty years òun ló lò. so nígbà tó wí tó wí tó wí tí wọn ò gbà kò fi kún kò yọ kúrò kò mú kúrò ńbẹ̀ mo sọyọ òdodo dirọ kò lè sọ irọ́ di òdodo kò compromise ó wá ní tọ́ olúwa mi mo ti ṣiṣẹ́ rẹ o فافتح بيني وبينهم فتحا ونجني ومن ومن معي من المؤمنين tọ́ olúwa mi mo ti ṣiṣẹ́ pé o àdéhùn rẹ mo ṣe o so ń pínyà láàrin wa àti àwọn níbi tó ti promise pé ó ṣe yẹn ni wípé ẹ̀san ẹ̀tọ́ ní tó tọ́ sí àwọn aláìnígbàgbọ́ fún wọn ní tó tọ́ sí àwọn onígbàgbọ́ fáwọn náà wọn náà jí ní wọn mọ̀ mọ́ ẹ̀yà nínú mọ́mí níyì kó wá la èmi àti gbogbo àwọn tí wọ́n gbà fún ẹ látara mi kó là wá kúrò níbi tí ó fi bá àwọn kèfèrí tó sì bá wọn wí mọ́jà nípìn nínú ẹ̀ torí pé nígbà míì èèyàn rẹ a máa pín nínú ìyá èèyàn bíi. àti aláìda a máa kan èèyàn dáadáa fàdájú wa nínú alẹ́ ìsọ̀lá tí wọ́n sọ́lá ń bẹ ọlọ́run pé dákun èmi àtàwọn ọmọlẹ́yìn mi àwọn onígbàgbọ́ mùsùlùmí yòókù dákun mọ́jà pín nínú yà tó fi jẹ àwọn kèfèrí tó fi jẹ àwọn aláìní gbàgbọ́ lẹ́yìn náà. فأنجيناه ومن معه في الفلك المشحون. ọlọ́run ni àwa àlá ìyà tá a fi jẹ àwọn kèfèrí àjẹkó nẹpẹ nínú ẹ wàmẹ márùn kì í ṣe òun nìkan gbogbo mùsùlùmí tó gbà fún núhù náà màmá lẹ́yìn rẹ̀ lọ́kùnrin lóbìnrin àlá oníkálùkù wọn àjẹ kí ìyà tó kan àwọn kèfèrí kó tọ́ sáwọn náà tẹlifílìkìlì mọṣúrún àlà wọn pẹ̀lú kíni pẹ̀lú ọkọ̀ ńlá ọkọ̀ sí gbogbo nǹkan ìdẹ́ra tó ń bẹ ń bẹ gbogbo nǹkan ìṣọ́ nǹkan àǹfààní tó wà ń bẹ lọ́lọ́kọ̀ tádàbí tọ́lọ́ ní kádàbí wa ló wù tó kàn jẹ̀mọ́ ntọ́lọ́ fi bá àwọn ìjọ núhù rí omi ní wọn lọ́mọ́ pè lómi tó fàn omi ní ní sọ́ọ̀tù kọ́mọ́rù ọlọ́run ṣàlàyé omi fún wa nínú súra torí ẹ̀ kì í ṣe nǹkan kékeré ìrọlọ́ba Allah subhanahu wa ta'ala ló fi bá wọn wí. ìjọ tó kọ́ mọ́ ọlọ́run ní falkapọ̀ náà wà láàárín pọ̀jùpọ̀jù bómi ti ń rọ̀ lókè sánmà bí òjò bẹ́ẹ̀ ló ń sun nínú ilẹ̀ bí atẹ́lẹ̀ rú jẹ̀mọ́ omi ilẹ̀ wa gáà o bo gbogbo ilé mọ́lẹ̀ òkè ńláńláńlá omi gbòó mọ́lẹ̀ kódà ọmọ nuhu alayhi salatu wa salam ọmọ rẹ̀ tí ò gbọ́ tó ń darapọ̀ mọ́ àwọn kèfèrí ìjẹ́ bàbá sọmọ fẹ́ gbé ànábì nínú wọ́n mọ̀ mímọ́ ọ̀bọ lóòótọ́ ò gbọ́ lọ́ngbọ́ àmọ́ à ọmọ ẹni lọ́mọ ẹni ó mọ̀ jẹ́ ọmọ ẹni bàbá mi mò ń lọ sí òkè òkè ń máa là mí tó dùn bá bẹ̀rẹ̀ sí ní rọ̀ omi tọ́lọ́run bá sọ pé òun ó fi fayé rẹ̀ yẹn omi ò ní àfẹ́tì mi ọmọ ẹ̀bẹ̀ lo sáyẹ́ǹsì ẹ̀bẹ̀ yá sáyẹ́ǹtìsì náà sì ni <laughs> láì mọ̀ pé àṣẹ ọlọ́run yìí ó ju sáyẹ́ǹsì lọ. tọ́ màtíjẹ́lẹ̀ ṣẹlẹ̀ ọmọ nóhùn àti gbogbo àwọn kẹfẹ́ rí wọn parí wọn wà ní fàǹjà iná wà náà máa ń fèlè fólúkì mẹ́ṣẹ̀rún ọlọ́run ni alánúhù àti gbogbo àwọn tí wọ́n nígbàgbọ́ tí wọ́n dọ́mọ lẹ́yìn rẹ̀ alà wọ́n látara ọkọ̀ ojú omi ńlá mi ọkọ̀ fẹ́ kọ́ ọlọ́run ló ń darí ẹ̀ ọlọ́run ló ń darí ọkọ̀ yẹn lóhùn gan ọmọ ibi kọ́kọ́ ń lọ tẹ̀gìrì bí àyù nìna ọlọ́run ní wọ́n ọkọ̀ máa ń lọ àwọn pẹ̀lú orúkọ ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run ìwọ ọkọ̀ máa ń lọ á máa mú ẹ mọ̀ náà ọlọ́run ti mú mọ̀ náà ọlọ́run la náà sọ àlejò sàlátì wọ sàlám àti gbogbo àwọn mùsùlùmí lọ́kùnrin lóbìnrin tí wọ́n gbà fún ọlọ́run láwọn jẹ̀mọ́ bí ó ṣe rí náà nù gbogbo ẹni bá gbà fún muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ó là á ní ọjọ́ ẹ̀san ọlọ́run ó là á ní ọjọ́ ìṣirò ẹni tí yóò bá ti gbà fún náà nìyí tọ òun náà gba ti tiẹ̀ dédé tó tọ́ sí nínú ma àmọ́ à ń bẹ lọ́run kọ́lẹ̀ ń gbogbo wa kájọ lẹ́yìn Muhammad sallallahu alaihi wasallam lódodo ká má rí ó mú wa kúrò lẹ́yìn rẹ̀ torí bí bá a ṣe ń ka títí nóòrù tí ń dàbí àlọ́ tí ń dàbí ìtàn wa náà yóò dàbí àlọ́ yóò dàbí ìtàn yóò dàbí ẹni pé gbígbà tíyàn ń ṣe rànràn tíyàn ń lálàá yóò ṣe rí náà nù torí ẹ̀ dọ̀wọ́ wa. ثم غرقنا بعد الباقين ọlọ́run lẹ́yìn nóhùn àti àwọn mùsùlùmí tí wọ́n gbà fún gbogbo àwọn kèfèrí pátá tí wọ́n kọ́ títí ẹ̀ wọ́n náà tẹ̀ wọ́n rí ni wọ́n pa wọ́n rẹ́ omi gbé wọn lọ iná fi dàlíkàlà áyà ọlọ́ni ẹ mọ̀ dájú bẹ́ẹ̀ bá láròjinlẹ̀ ẹ máa rí àmì lórí eléyìí áyà ìtumọ̀ rẹ̀ ìsìnyà máa ń ronú látàrẹ̀ tá a jókòó tá a ronú tá a kẹ́kọ̀ọ́ iná ta dàlíkàlà áyà ọlọ́ni tẹ́ ẹ bá wò dáadáa àmì àmì òye ó ń bẹ fún wọ́n ń mọ́bìnrin àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn aláìnígbàgbọ́ lọ́mọ ènìyàn. wà inna rabbaka lahuwal azizur rahim ọlọ́run wọn lọ́wọ́ ọba yìí alẹ́ azizu ni alẹ́ aziz ọba tí máa ń lékè ni ọba bíyì ni ọba tí máa ń lékè kò sẹ́ni tó lè borí ọlọ́run ẹ̀zà agbára ẹ̀zà ìlékè ẹ̀zà ìborí ọ̀tá ìzà ìgbé àwọn èèyàn rẹ̀ ga ọlọ́run ní wọn ọlọ́run bó wọn ọlọ́run ṣe rí nù al-aziz ọba abiyi ọba alágbèéga ar-rahim ọba aláàánú ọba oníkẹ́ òun náà nìyẹn náà jẹ́mọ́ abẹ́lọ́run wọn bẹ ìdọ́lọ́ fún wa nínú ìtàn níhù yìí wọn lọ́jọ́ bó wúlò fún wa láyé wa ti ní àlùkìyàmọ̀ wa insha Allah àbùmọ̀ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí yóò mọ̀ وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته